وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد adúgbò fọlùwọ ọba wa atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ kó bá ọ̀gá wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábẹ́ annabuwa muhammad àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá annabi náà tí ó fi dìjọ alkiyama olùwàmáyọ̀ àwa náà kò nù wọn o àmín tafsiru al-qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ alápọ̀nlé ọ̀rọ̀ abíyì àyà tí amẹ́nulé tí a sì ṣàdéhùn pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀fsíru wa tòní àyà kèló ni mala mubarak àyà one seventy tora ní kíkó wọn máa mú alukurani lọ́wọ́ o kẹ́ máa tẹ̀lé náà ẹnìnàmà. إنما حرم عليكم الميتة olúwa ní ẹ̀yọ́ máa nábi adama pàtàkì jùlọ olúwa kéṣàwò olùgbàgbọ́ òdodo nínú àyàtọ̀ ṣáájú ẹ wádìí ẹ béèrè kí lọ́lọ́ ń yọ̀ǹda fún wa ká jẹ kọ́dà nú ẹran ẹ̀ náà ní jíjẹ. àmọ́ ẹ wo bọ́lọ̀ ń ti bẹ̀rẹ̀ àyà yìí olúwa ní ẹnàmá lédè lárúbáwá ìtumọ̀ ẹnàmá ni pé ẹnu wọn bá nǹkan wọ̀nyí bí bàtà ń pè ní a gbogbo rẹ̀ lọ́dà ẹnu èyí tí ọ̀dá nìyí ẹnìyàmà tí ọlọ́run wípé mi rẹ̀ ń bẹ̀ ni òun ni pé kéèyàn má gba ṣètọ́ ní láyé kọ́mọ́jì wọn dẹ́rù tí ò sí ńlẹ́bà òun gbogbo ńtọ́lọ̀ ń yọ̀ǹda fọ́mà nẹ́bẹ̀ ádámà àti wí lọ́dún yìí náà bẹ́ẹ̀ bá gbé e sẹ́gbẹ̀ẹ́ ńtọ́lọ̀ wọn yọ̀ǹda èwo lọ́pọ̀ jù èyí tọ́lọ̀ ń yọ̀ǹda lọ́pọ̀ jù in every respect gbogbo ọ̀nà tó bá lè gbà wò wò torí pé tí ó lé ẹlòmíì kó ní ìsìláàmù ọlọ́mọdé ara padà sí ibú òun ni páwọn kan máa wá sọ fún ga ah, ẹ̀sìn yẹn ti wá lé báyẹn ah, ẹ̀sìn lọ kírun yẹn ah, how many times àtúbẹ̀ kíkan láàárọ̀ kò tó ní à sọ fún wọn pé tó <laughs> kò tó ọmọ iye ọjọ́ tó ń lò every day and night torí pé gbogbo ẹni ọlọ́run fi mọ̀nà àwọn tí è mọ̀nà wọ́n fẹ́ kọ̀m̀pútì rẹ o èrò láńgbéjì tí mo wúyẹ̀ iná àmọ́bí ẹ̀ sí máa gbọ́ ẹ ṣe ah, ah, ah, wá lé báyẹn síbẹ̀ kíkan láàárọ̀ ìgbé mo tún kítọ̀ sàn kọ́dà ń ẹ ní jẹun for thirty ó lè tó báyìí ni. Ah, oru òde mú ní ẹni tẹ́ wọ̀ yìí sọ fún wọn pé oru ò mú ọ sọ fún wọn pé ọgbọ̀n ẹjọ́ kọ́ ọ má fi jẹun kò tó ọlọ́nkà gbòmí léyìí ò ní sọ fún wọn pé wákàtí márùn-ún in twenty hours ó kéré púpọ̀ àánú ọlọ́run ló jẹ́ ọmọ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá ní a máa kírun every minute kí ló ṣe fọ́lọ̀ bọ́ bá ní a máa kírun every hour kí ló ṣe fọ́lọ̀ àmọ́ ń sọ ilé yìí torí gbogbo ẹni tẹ́sẹ̀ rẹ̀ ò tí ì lélẹ̀ tí wọ́n máa wá fi ọ̀rọ̀ kọrọ̀ dà ọ́ láàmú dákun jẹ́nsí làákàyè rẹ̀ mo ní gbogbo ń tọ́lọ́run yọ̀ǹda òun lọ́pọ̀ ju ẹnu restrictions ọlọ́run restrictions ọlọ́run ìnàmá ni ìnàmá ó ń lédè bí ẹnu bíi tí ń fẹ́ dé ni o ẹni ọ wá lóun ọ̀fẹ́ kó o débì kan wá wo àìmọye ibi tó ń bọ̀ láyè kó o sí kíni òde àti sọ̀tàn bàbá ńlá wa ádámà fún wa ń bì àbí alayhi salatu wassalam inú gbogbo ojú tí ń bẹ náà gba àlìjánnà mélòó lọ́lọ́run ti ní haramu ẹyọ kan and countless trees trees without number tí ò níye àwọn igi tí ò níye lọ́lọ́ ni ẹ máa jẹ wàlá ìbọ́rọ̀ ìsìláàmù ti rí nu mo ní in every respect ìrun tí ó dàbí òkè lójú rẹ tẹnìkan tó ń wá wíwọ gá síbẹ̀ kíkan ayé náà dẹ̀ tó kètò wàlá ìkòtó gbogbo ń tàbí ń kírun wákàtí márùn-ún lójúmọ́ jẹ̀mọ́ kọ́dà farabalẹ̀ dáadáa bọ́lọ̀ ń ti ní ìwọ náà tẹ́sì tí mo fẹ́ wí lọ́la kọ sẹ́ẹ̀tì pé ọ̀dà níyàn kọ fẹ́ kásùbà lọ́rọ̀ yẹn káka méjì ni Allahu akbar ọ̀sẹ̀ẹ̀tì aago kò tó ṣe akbar nígbà tó wá ṣe wa tó parí irun ọwá tuntun kínní tún aago yẹn wò kọ wá kalẹ̀ pé ìṣẹ́jú àṣùbà yìí bàbá tún di ní zúrì náà ṣe bẹ́ẹ̀ kò tó kábàrà ọ̀wọ̀ àgbo bọ́ọ̀bá ti sálámà kó ṣe kí ni ó tún aago rẹ̀ wò ó tún kọ́ kalẹ̀ pé ah, ní zúrì mo lo ìṣẹ́jú báyìí wàláhì ò ní lo two hours bó tilẹ̀ wù kọ́ pẹ́ lórí ìrun tó <laughs> láti ẹ̀ wá sọ ẹlòmíín fẹ́ lè kí láàrin ìṣẹ́jú mẹ́wàá gbé dáhùn yìí àlàálàálà ní ọlọ́run ọ̀fẹ́ rí òun bá wọn. àmọ́ ẹ̀dákun ẹja bára wa sòdodo ọ̀rọ̀ mẹ́jẹ nìkan tẹ́sẹ̀ tọ́ni sí ọ́n gbá yà. kò sí béèyàn ti fara balẹ̀ tó lọ́ọ́ kakuléètì àsáímẹ́ǹtì ni wọ́n bá di lọ́la ọgbìyànjú rẹ̀. àárò one hour òun náà kí dáadáa. maximum tó lò tó fi kí wákàtí márùn-ún two hours out of how many hours? twenty four hours. tán ni twenty two tó kù ta ní ìwọ ló ní ẹni ọ̀fẹ́ mi sí ọlọ́run tó dọ́ wáyé ó sì sọ fún ọ pé ntẹ́mi ní ọwá ṣe láyé ni kọ́ wá sì ní if he request you kọ́ ọ for two hours out of twenty four ọ̀pọ̀ àbí kò tó aláì kò tó ọkàn sànù wà ní. torí àwọn eléyìí ẹlòmíì kò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́run ṣe ń mùsùlùmí gbogbo ọ̀rọ̀ ránran báyìí ní ọmọ ẹ̀wọ̀n létí yọ́ ma kírun náà tagbára tagbára káká ni nígbà tí ń kí túláàsì dákunjẹ́ nù rẹ̀ ọmọ dùn bọ́ bá ń kírun inú táà fi mọ mùsùlùmí ni kọ́ mọ gbádùn ẹ̀sìn kọ́ mọ gbádùn kíni kọ́ mọ gbádùn ìbádà sẹ́ríjọ́ tó bá ti di pé èèyàn ń rojú ń fún mú pọ̀ bọ́ bá ń kírun bí bá ń gbáwẹ̀ àwẹ̀ là ń gbà yí nísìnyí kí ni déjò ní mẹ́lá mubarak ẹ́ òní ni. Eh? fourteen àbí thirteen ẹ ẹ sọ̀rọ̀ fourteen tẹ rí tẹ bá sọ fẹ́ lómi bí mo ti rí o pé thirteen yọ̀fẹ́ lè fọ yẹn létí gbé a thirteen bó o <laughs> ti o ti sù wàláì o ti sù bí kẹ́pẹ́ sixteen kẹ́pẹ́ twenty kọ́tán kọ́tán ọ̀ gbádùn ìbàdàn wàlá ò tí ì jèrè ìsìláàmù gbogbo ẹni tí ọba máa gbà àwọn ẹni ọlọ́run inú tí wọ́n máa bàjẹ́ báyìí ni pé é tọdún tó ń tán lọ. gbogbo lẹ̀kùn orí tọ́lọ̀ ń síka lẹ́nu Ramadan náà yóò tún tì after sixteen days after seventeen days or less. inú ẹlòmíràn máa dùn níṣẹ́ ni pé kí ni yìí tán lọ. ààwẹ̀ fọ́múlà tí mo fọ́ ń bí irun ni apply rẹ̀ sáàwẹ̀ náà gbogbo ohun tá a fi ń gbàwẹ̀ thirty day ọjọ́ mélòó la ń lò lọ́dún kan three hundred and sixty five or sixty six day ìwọ náà wo percentage thirty nínú three sixty six bẹ́ẹ̀ wọn ọ̀bá sì yí ọ oṣù mélòó la ń lò lọ́dún kan oṣù méjìlá oṣù mélòó lọ́lọ́ ní ọmọ fi gbàwẹ̀ oṣù mẹ́fà oṣù mẹ́rin oṣù kan sọ́ọ̀mọ̀túnmẹ́ẹ̀ ìtumọ̀ is like ẹwo ẹwo ẹwo báwo máa nábì ádámà ti ń ṣe fúnra wa o nítawà náà jẹ́ gbà táàfi ń lọ ọlọ́run gbogbo bíi iṣẹ́ nísìnyí bí wọ́n bá fún yín iṣẹ́ tẹ̀ bá ń ṣiṣẹ́ wọ́n wàá kọ sínú letter of employment yín pé <laughs> you are entitled to an annual leave a máa fún ọ nísinmi lẹ́yìn tó o bá sìn wá ńgbòló tó gbà sí mi ó sì oṣù mọ́kànlá. <laughs> wọ́n wà fún ọ nísìnyí gbó ìsinmi oṣù kan bọ́ọ̀ bá sin ọmọ èèyàn bóṣù mọ́kànlá ọ̀ọ̀dì sáàbù kíni ọ̀ọ̀dì sáàbù ìsinmi oṣù kan ọlọ́run wá ní máa jẹun lóṣù mọ́kànlá oṣù kan náà ni ó fi gbà rẹ̀ ó fún ọ níbo oṣù mẹ́kànlá nù ó ní ọ̀fọ̀ oṣù kan péré sí wọn ọmọ anẹ́bí adámọ̀ olómi dẹ́rọ ẹ̀wò opposite làwọn ń ṣe ó sìn mí for eleven months ìwọ̀n afún ọ kíni wọ́n mọ̀ the opposite lọ́lọ́run ṣe fẹ́ mi rẹ̀ máa jẹun tó wọ̀ for eleven months àmọ́tọ́ ọba àmọ́tòmí lọ́lọ́run tí mo dá ọ wá sáàbù mi pẹ̀lú àwẹ̀ for just one month ẹ dákun sẹ́yìn náà pọ̀ wàláì bó ti rí nù ẹ lọ́ọ́ mọ̀ látòní lọ ọlọ́run fẹ́ràn mùsùlùmí ọlọ́run ọ̀fara ni wá àmọ́ lọ́n fẹ́ rí lára wa pa àmọ́ pa lọ́lọ́run kí ni yàtọ̀ ẹni ọmọ fóun lọ́lọ́run àtẹni tí ọmọ táwẹ̀ oṣù kan nu oṣù méjìlá wa dogun fún ọ kírun tí ó gbà ọ ní two hours out of twenty four hours tí ó wàá dàbí òkè bẹ́ẹ̀ náà lọ́rọ̀ zaka gbogbo àwọn pílàsì ìsìláàmù ní kà fún yíyí o kí ni jẹ́ zaka bẹ́ẹ̀ lómi bá gbọ́ zaka nísìnyí ọ̀fẹ́ lè má lọ́wọ́ àti ibi wọ́n ti ń sọ zaka mọ́kà fún àwọn zaka zaka ní òkè mẹ́rin. What is zakat? Zakat is take just 2.5%. percent, 2.5%. Allahu Akbar. Ọlọ́run tó mú ọ lówó, àbúrò pé wọ́n ló dówó níní, ìwọ kọ́. Àwọn kan náà wọ́n ṣe wàhálà ju tiẹ̀ lọ wọn ò ní, ọlọ́run ò fún wọn. Orí àwọn kan pé ju tiẹ̀ lọ ọlọ́run ò fún wọn, ìwọ náà mọ̀ wọn. À bẹ́ẹ̀ yẹn bá mọ núrò yọ mọ pẹ́ dú ẹlòmíì páàsì lásán ló bá jáde ní yunifásitì ó lówó ju méjì rẹ̀ tó ní first class lọ lónìí bọ́bá ipá gbárí wọ́n fi ń tò ní ọmọkọ́lọ̀ ní máa pín gbogbo ń tọ́ wà lọ́dọ̀ rẹ tó wo kókó máa nì òun ló pín fún ọ kò sì gba nǹkan kan ó mú ọ lọ́fẹ̀ẹ́ yìí ọwọ́ ni kò mú just two point five percent ta ló ní èlò ló kù ẹ̀yìn máàsì ẹ̀wù ìjákè kọ́lọ́wọ́ fi lé ṣètọ́ni kú lọ́dọ̀ gbogbo ẹni tí ṣètọ́ni jòkó tì ó kù ninety seven point five ìwọ ló ní. two point five yìí náà ọlọ́ọ̀ni bọ́ bá tún wù ọ́ your family members náà ni ó pín fún àbí ọ̀tán your own family members náà ni ó pín zaka rẹ̀ fún kọ́dọ̀ ọlọ́ọ̀lẹ́yìn tó ní ládàá ju tẹ̀lómi lọ àmọ́ o mọ́ fún ọmọ rẹ̀ ń zàká o mọ́ fún ìyàwó rẹ̀ ń zàká o àwọn no go area ti zàká nù whoever tó bá ní duty àti náwó lé lórí ọ̀gbọ́dọ̀ bí zàká o àmẹ́nìkan ni cousin rẹ ni kìí ṣe dandan tó tó wọ́n lọ́mọ sponsor cousin rẹ kọ́dà ọ̀nkù rẹ láti ẹ̀wá pẹ́ ni ó jìnà àbúrò àbúrò àbúrò bàbá pín zàká rẹ fún wọn ọlọ́run ló ní ládájú kọ́ fara àtà the two point five percent tó ní o mú wáṣẹ́ ọlọ́run ọ̀gbà lọ́wọ́ rẹ̀ ìwọ náà ló tún dá padà sáàrin àwùjọ rẹ̀ upon that ìwọ máa ná ìlú ninety seven point five percent ẹlòmíì ọ̀mọ percentage dáhùn wí ọ̀mọ implication dáhùn wí jẹ́ simplify rẹ̀ fún ọ and when you get home lọ try tí mo tó fẹ́ wí ọ fún mi fún ọ yìí náà ṣe é kùkúmbà wọ́n fi gan máa ń gé fi ṣe salad àbí lọ́ra kùkúmbà kan tó bá délé tó kó ń lónìí kọ́ bá mọ iyì àánú ọlọ́run tó ṣe fún ọ gẹ́gẹ́ bí mùsùlùmí. kí ni ń jẹ́ zaka take a piece of cucumber cucumber ẹyọ kan and cut it into ten pieces wàá làásì mélòó làásì mélòó mẹ́wàá. inú mẹ́wàá ẹ̀ wá yìí mélòó ń tọ́lọ́run mẹ́ẹ̀ ọlọ́run nínú mẹ́wàá yìí ìwọ kó mẹ́sàn-án kó nine out of gini out of ten dalo who who can be generous like that kò sínú ọmọ èèyàn pé èmi mo bùn ọ́ ní nǹkan àtúnwá ní ajọ́ pín mọ́ wá ní ìwọ kó mẹ́sàn-án nínú mélòó kò sí ọmọ èèyàn tó lè dánrú ẹ̀ wò kódà bàbá yìí ò lè dánrú ẹ̀ wò sọmọ rẹ̀ yọ ya bùn ọlọ́kan nínú mẹ́wàá yìí àbí bọ́ bá tiẹ̀ tún láàánú agbọ̀n mẹ́ta méjì àmọ́ kó mẹ́sàn-án kémi ọmú kan ní tí mo ní ọlọ́run nìkan ló lè ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ bá gbọ́ ninety tí ń wíyé ìtumọ̀ ẹ̀nu o ìwọ náà practically ọlọ́run ó lè ṣètò ní ìdènà sí ọbọ̀ bá ń ṣe irú àǹkan wọ̀nyí ọmọ kò tí ì ṣe nǹkan kan nínú tọ́lọ̀ ń dìtàbù àní ogé kínní kòkúmbà ọgbẹ́ sí slices mẹ́wàá ọwọ́ abira rẹ pé bàbá tẹ bọ́lọ̀ bá ní kẹ́mi àwọn ọjọ́ pé bó la pè ọlọ́run fún rẹ ní kó mélòó kó mẹ́sàn-án ogun mélòó ńlẹ̀ ọkẹ̀ ẹ̀yọ̀kan ọlọ́run tún wá ní ẹ̀yọ̀kan iná ẹ̀ mọ́mú gbogbo ẹ̀ wá ó tún wá la ẹ̀yọ̀kan one over ten now divide it into four n ti ń jẹ́ zakanu one over ten wọ́n ti kó mélòó o ti kó mẹ́sàn-án ó kọ ẹyọ mélòó ọlọ́run ní mọ̀mọ́ odidi kan òun náà wá ó ti pọ̀ jù gé odidi kan nu mẹ́wàá gé e sí mélòó ègé mẹ́rin mélòó ni wọ́n tún kó mẹ́ mẹ́ta bó ti rí nu one out of one over ten one quarter of one over ten ǹjẹ́ ń jẹ́ sàkánu ilẹ̀ ọ̀yọ́ zakari láyé ìjọ tí ń ti ń bẹ láyé ọwá lò ní jìyà lọ́dọ̀ ọlọ́run kọ́dọ̀ yẹ kó jẹwé ya it's true ọmọ èèyàn wo ló lè dẹ́rù ẹ̀wò mo bọ̀ ní nǹkan mẹ́wàá mo ní ọ̀dà kó ọkẹ̀ yọ̀ tó pín sí mélòó pín sí mẹ́rin tó kó mẹ́ta nu mẹ́rin yìí wá mẹ́yọ̀ kan péré àbọ̀ àbọ̀ àbọ̀ tó kù yìí nu mẹ́rin jẹ́ nínú ẹ̀yọ̀ tó là sí mẹ́rin ẹyọkan yìí èmi náà kó tún fún ọlọ́run ò ní kùkúmbà rẹ jẹ kò ní zaka rẹ gbà tún wẹni tára ní mọ̀lẹ́bí rẹ náà fún un èyí òun ló tún dogun torí bẹ́ẹ̀ bá gbọ́ pé ọlọ́run lóhun ó fi yàn jóná wọ́n dìsáàfù náà ni o ọlọ́run aláàánú ni o àmẹ́ni tó bá wà so useless to this, to this level ọkọ mẹ́sàn-án <laughs> out of ẹyọ kan tó kú ọ̀tún làásí mélòó sí mẹ́rin òtún kó mẹ́ta òtún wá wọ́wọ́ mẹ́ẹ́ bọ́ bá ju iná lọ lórí ẹni òun bá jó kọ̀ tí pọ̀ jù torí náà bẹ́ẹ̀ bá tún gbọ́ táwọn kan mọ̀ pé àwọn tẹ̀lé yẹn máa ń wọ náà nẹ́ẹ̀sì yẹn gbé ẹni wọ́n bá dìsáàbù ẹ̀yìn ọ̀wọ̀ ìwọ́n ṣe yọ lórí ibú báwọn tó kó bẹ́ẹ̀ sẹ́sẹ́ tó tún lẹ́yọ ọ̀kẹ́ sí mélòó tó mẹ́rin tó tún kó mẹ́ta tó tún wá wọ̀ ká mọ́ ah, bọ́ bá ṣèwọ náà irú ìyàwó ló fi jẹrú ẹni wọ̀ torí bàbá máa wí báyìí ọ̀pọ̀lọpọ̀ ní ìmánì rẹ̀ mí pẹ̀lú ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n máa sọ sí ọ létí dákun jẹ́ kí ìmánì rẹ̀ ó sound ìnàmà restriction ọlọ́run kéré ju ìtọ́pà méjì wa láti ṣe lọ gbogbo ọ̀nà ló jẹ́ máwọn example tí mo mú wá fún yìí two hours out of twenty-four one out of twelve months two point five percent out of hundred jalla jalaluhu jalla ọlọ́run ò ṣeun o ọ̀rọ̀ zakata yasi yìí a prominent Nigerian olówó ni ìfẹ́ dàpọ̀ rẹ̀ nínú àwọn tó sì lágbára Nàìjíríà lónìí náà ló sì wà ọlọ́run kan ní apàdé ní Madina níjọ́ náà ọwọ́ amúra òun àtàwọn tí wọ́n jọ rìn wọ́n wá ń ẹnìkan tóun máa bi mí ń béèrè ẹ̀sìn tẹ́lẹ̀ ni wọ́n á ń bi mí ń pa ọ̀rọ̀ zàká ẹnì yìí ń lísìn kò sọ̀rọ̀ ọ̀sà dákẹ́ àtẹ̀ǹfẹ̀tì kọ́ gbogbo ntí ọ̀rẹ́ rẹ̀ ń bi mí ń pèpọ̀ ńlá káyìí ni nígbà tá a wá ṣe tán àsìkò òun tó a ní láti rìn lọ mọ́sálásí ibẹ̀ ló ti wá draw attention mi pé doctor. I was a PhD holder ńgbà yẹn pé dókítà ẹ dákun mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan in camera ẹ jẹ́ káwọn ìyókù wọn máa rìn lọ kémi pẹ̀lú yín ọmọ rìn bọ̀ ní ẹ̀yìn wọn bàtí táwọn tábà fi dé mọ́ọ̀sì yín ti sọ tí mo fẹ́ sọ kí ló fẹ́ sọ ńjọ́ náà ó ní gbogbo ohun táwọn ọ̀rẹ́ ń bi nílẹ̀ kan yẹn òun lọ bá rú o òun èèyàn zàká ẹ̀rù ń bà àwọn gbogbo bí n ṣe ń da tí ń sọ tí ń sọ ìyàtọ̀ lọ́wọ́ òbí jẹ́ ẹni jẹ́ ọ̀yọ́ zàká bí è e pé òun mọ̀ pé mọ̀ àmọ́ bí èpo òun ní ń bá wí ni kí n dákun kí lòun ó ṣe òun ọ̀yọ́ zàká rí òun sì ní owó ọ̀sọ̀ yìí èèyàn tó kó wá ń múra fún mi nínú àwẹ̀ ọ̀sọ̀ yìí àwọn tóun ti sanwó á jì wọn tọ́rọ̀pọ̀lọpọ̀ olówó ọmọ èyí tọ́lọ́ ń ọ̀yọ́ zàká ọ̀ràn èèyàn mẹ́ká ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí wọ́n lé àyílà tó ọlọ́run ní kí àmọ́ bàbá dásìkò náà fi lòrú ẹ ké sí wọn bó ti rí nu ọ̀fọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí rú láìpù tí wọ́n ń gbé èèyàn lẹ̀ kò ní kírun kọ́dà ò lè má gbáwẹ̀ àmọ́ bí a bá pè sí mòlúdì yọ wà gbádà lọ yóò sì fowó lẹ̀ kí ọlọ́run ọ mòlúdì ọ̀pọ̀lọpọ̀ là ń tẹsẹ̀ bọsẹ̀ ọlọ́nkọ́ sànù wa ni ẹnì yìí jẹ́wọ́ fún mi bẹ́ẹ̀ pé òun èé sáhún àmúwọ̀n yọ zakari iye èèyàn báyìí lòun sponsor wa ọmọra iye àwọn báyìí ní ń bọ̀ wá hajj bóun sì ṣe máa ṣe mọ̀ nígbà tó wọn ń gbọ́ tí ń sọ pé two point five percent òun ọ̀gbọ́ báyìí rí ẹ̀yin àfa ẹ̀yin náà máa sọ ọ̀rọ̀ gidi fáwọn èèyàn ó lóun ọ̀rí ẹ̀wọ̀n ọ̀gbọ́ rí ní ìṣe ń wì í tọ́lá àfa mi náà bí ọba ṣe wá àti ìgbàká fólówó ọ̀nà kí ẹ sá kó wá àwa la mọ àwọn tí àwọn náà mọ suspect rẹ jà àyè sí ṣe fatiwa fún un pé iye báyìí lọ yọ àwọn àlùfáà gidi táwa mọ̀ ni wọ́n ti ṣe nù ẹni ọba fẹ́ bẹ̀ wọ́n yọ wá bẹ̀ wọ́n ni pé ẹ dákun tẹ̀ mà wọ́n tọ́ tọ́ sí wọn á lọ yọ nǹkan rẹ ẹ̀bẹ̀ ni wọ́n ègbà fi ọ́ dáa bọ́bá ní bọ́ wá wọn tó tó sí ń bọ̀ wá wọn. àmọ́ kéèyàn máa ṣe wá sí ń ṣe wá sí ń roko sọ́dọ̀ ààrẹ kọ̀jọ́ pọ̀lọpọ̀ olówó náà fẹ́ yọ ọ́ àmọ́ ìwọ̀n jẹ́ excuse fún yín lọ́dọ̀ ọlọ́run ẹ̀tọ́ àfa àgidijọ́ sọ̀rọ̀ ọlọ́run fún yín yóò ní gbó tawọ́ yín yóò ní fẹ́ gbà tọwọ́ yín èyí wọn ò tó lẹ́ excuse fẹ́yìn náà èèyàn lówó bílíọ̀nù ọmọ yọ zaka tí ó fi lọ bọ́ kí ló wí zaka is a pillar is a pillar of Islam bí irun ní kúkúrú ẹni yìí ọlọ́mọsáàsà lékún dáadáa rẹ̀ mo ní a ọ̀ràn ńlá lẹ̀ ń dá o látijọ́ yìí in fact he he went to the extent tó sọ fún mi confidence iye income ẹ̀ on a daily basis ọtẹ́ lomi gbáyé wàláhì làwọn gbogbo àṣírí yẹn lọ sọ fún mi pé ah òun lówó àmúwọ̀n yíyọ zaka o. nígbà tí mo wá wí níṣẹ́ pé two point five percent ibi tí mo ń lọ nìyẹn ó níbi tẹ́rù tí wàá bà òun nù pé à ah, two point five percent ó ní kí n gbé wọn sọ fún mi wàláhì tọ́lọ̀ ń bá sọ pé gbogbo ohun tóun fún yìí kóun dá a sí méjì fifty percent ní zaka wàláhì am ready olóhùn ready o kò yé òun ni o olóhùn ah, kan wẹnu mi nígbà tí n gbé <laughs> two point five percent ah, àbáfà yọ ọmọdé mi ni ah, two point five mo ní bó ti rí nu kò jù bẹ́ẹ̀ lọ and it's not every day it's not every month once in a year. ẹ wo bí àna ọlọ́run dé àwọn kan ń bẹ <laughs> oṣooṣù wọn gba ten percent mẹ́rin wọ́n sì mú lọ́bẹ̀ ọlọ́run wá ṣàánú mùsùlùmí two point five percent lẹ́ẹ̀kan lọ́dún ó tún wá lé lára ẹ̀ ọlọ́mọdé ajíyà o bọ̀t àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ni tí ó ṣe tí ó dìsáàbù ya ọlọ́run ẹni yá alihamudulilayi ó sọ fún mi ń jọ̀hún ó ní tóun bá ti délé gbogbo yíyẹ sóun mọ̀ pé ọlọ́run ti kẹ́hún láti gbà òun ọbí mímu ní tó ṣe nù wọ́n náà ronú ọ̀sán mọ̀gbà tó dolówó mọ́rù lọ àlìkìyàmọ̀ báyìí bọ́ bá ti lágbára mọ èyí tí làákà rẹ bá gbé èyí tó bá mọ ọlọ́run ní bí ọ́ àmọ́ rò ó pé á yí àbá wọ́ọ̀sì mi nì yí àbá wọ́ọ̀sì mi nì láti yọ two point five percent lọ́dọọdún oníbẹ̀ náà lòun ó sì ṣe ó lánàá bọ́lọ̀ ń bá ní kóun kó fifty percent wá he told me his background ẹni tí ò jogún kankan lọ́dọ̀ àwọn òbí tó bí ní ọlọ́run sì kẹ́ ọkọ̀já là onírúurú lòun wà pé ọlọ́run wà pé kóun mú fifty percent adúrú tó fún un tọ oríṣi kan nù a sì mú lówó míì tí ò ní fẹ́ gbọ́rọ̀ zàká àmọ́ kò yé lòmíì náà ni tó bá yé wọn ànádànù tí wọ́n nádànù ń gbà míì ọkọ̀já ń tọ́lọ̀ ni wọ́n mú wa another example olówó kan náà nínú olówó náà gbólówó nàìjíríà lòun náà ẹnìkan ni mo mọ̀ mo mọ̀ òun náà mọ́ mi ò súnmọ́ ẹni tí mo súnmọ́ yìí kọ́dọ̀ padà jẹ́ mínísítà nàìjíríà òun lọ sọ fún mi tí wọ́n bá ti dé wọ́n béèrè mi i was still a student nígbà ní saudi but they will find ways of getting me nǹkan bá fẹ́ béèrè mo wá ń sìn kọ́dọ̀ àwọn wàá lè mi ni pẹ̀lú mo wá ń sìn wọ́n lọ jáde ńjọ́ kan mo á ní ìmúlẹ̀ ah, dé tí àwa náà bá wá kí wọ́n tó sọ hòtẹ́ẹ̀lì táwọn dé sí pé ah, iye àwọn báyìí làwọn sì wá more than seventy or eighty of them wọ́n wá sọ fún mi pé ẹni yìí ló ti sanwó gbogbo àwọn <laughs> àti hòtẹ́ẹ̀lì wọn <laughs> àti owó pílẹ̀nì wọn ó tún fún wọn ní pocket money tí wọ́n fi ṣọ shopping <laughs> ọmọ tí ndị jẹ́ kẹ́yìn o sponsor more than or eighty ìrántí dáadáa máa nìsín lọ sàúdí bọ̀. ibẹ̀ lèmi tí wàá sọ fún wọn mo ah, ẹni tó bá wọn ah, olólówó o <laughs> ah, pé irú zaka wọn yìí tẹ́ni bá yọ zaka wọ́n yẹ kó bẹ́ẹ̀lì ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kó ní òsì níbi wọn hùn. sọ̀rọ̀ ẹni pé kí ni mo wí mo ní kí mo wí náà nù ọlọ́run ò rò pé ń yọ sàká ẹni tí ń spọ́nṣọ <laughs> èèyàn eighty seventy ọlọ́run ò rò pé ń yọ sàká ẹ dákun sọ yé lẹ́yìn kò yé ni kí lọ́kàn pẹ̀lú pé ọ̀rẹ́ nìkan lọ múra ẹni ọba lówó lọ́lọ́ ni ọ wá múra ẹni ó lówó lọ́lọ́ ni ọ wá jì ní mọ̀lẹ́sà tó ilé yìí sẹ́bìlà àpé wọ̀ ni o àmọ́ ṣe ojúlówó ọ̀ràn èèyàn rẹ̀ ná ọ̀yọ́ zàká ọ̀ràn èèyàn lọ mọ́ká òkírun ọ̀ràn èèyàn yan náà fílà ọ̀gbà rọ̀mọ̀dọ́nà òní ẹ̀ sáàrùn mi lójú bọ́bá di mọ́ndé àti tọ́sídẹ̀ẹ́ lè ní ọmọ ẹ̀gà bó ti rí nu ọlọ́wọ́ sànù wa o gbogbo àwọn tí ò tí ì yé táwa náà nílẹ̀gbẹ́ẹ́ ẹ sọ fún wọn o ẹ ló po ìsìláàmù zàká yàtọ̀ fún sàárà o bólówó mi náà bá yọ zàkáyọ̀ wá ní wọ́n bá ń wọ envelope yọ máa pé two two thousand five thousand sínú envelope zàká kọ̀hún zàká is not ntí wo dìkámi iye tó fún yẹn ọ́ kakuléètì ẹ̀ ní wọ́n bá yẹ kí bílíọ̀n lóní ọ́ gbé kakuléètì ọ́ lé lóní two point five percent bílíọ̀n rẹ ọ́ gbọ́dọ̀ yọ ọ́ ìwọ́n máa ń ná seventy ẹ̀ eh, eh, lọ́la lókù seventy now sorry ninety seven point five percent kí ló yóò ní èèyàn láǹbì yẹn àfẹni tí ṣètọ́ni bá jòkó tì ọlọ́mọsá àyàwó àyà ṣètọ́ni torí náà níbi tá a ti yà lọ gbogbo bíi ni pé àyà yìí ń jẹ́ ká mọ̀ pé ẹnàmá wàláì restrictions ọlọ́run they are limited ìwọ̀nba ni. ààyè tọ́lọ̀ ń gbà wá ìtọ́yọ̀ ń da ká ná ká lò ká jẹ ká mu àwọn lọ́pọ̀ o òun lọ́jọ́ jẹ́ pé ń bì í ọlọ́run ní ìnàmọ̀ ó ń lè bì í ẹnu àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ ni o ó gbó nǹkan yòókù ẹ̀yin náà mọ̀ nílẹ̀ yorùbá yìí ọlọ́lọ́mọ yóò jẹ tí àwọn èèyàn ń jẹ wọ́n jẹ láfún wọ́n jẹ gàrí wọ́n jẹ bà wọ́n jẹ rẹ́sì wọ́n jẹ gbogbo ọdẹ tó lẹ̀ yorùbá yìí <laughs> inú ìlú tọ́lọ́ ń kẹ́ pẹ̀lú oríṣiríṣi oúnjẹ àwọn kan bẹ́ẹ̀ náà àwọn tẹ́ ń wò pé wọ́n lówó wọn lóúnjẹ ní àfìrẹ́sì bẹ́ẹ̀ ni ẹ bá lọ àwọn Asian country ẹ mọ̀ pọ́lọ̀ ń kẹwa tẹ́lómi ń gbé Áfíríkà yóò dá Áfíríkà ọ̀dà ẹ̀ ń gbésù ń wú Áfíríkà ọ̀dà ẹ̀gẹ́ ń so Áfíríkà ọ̀dà ẹ̀ ń gbé tòmátò ẹ̀ṣẹ̀ bọ̀ọ̀kù bọ̀ọ̀kù níbo ni ọ̀wá dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń gbóhùn gbogbo Asian country tí wọ́n lówó nìí ìrẹsì nìkan ló ń jẹ wọn ìrẹsì wọn jẹ láàárọ̀ ìrẹsì wọn jẹ lọ́sàn ìrẹsì wọn jẹ lálẹ́ bẹ́ẹ̀ ni bọ́bá yá àwọn náà tún á máa pa ló kọdà ìrẹsì sẹ́mi báwa ti máa ń mú kọ ọ̀hún bí wọ́n bá ń mú kọ ìrẹsì náà lẹ́kọ́ wọ́n wá tún ṣe ìrẹsì ní ẹ̀kọ́ gbóná <laughs> wàláì ẹ dákun jàmáà gbogbo ntọ́lọ́ yọ̀ǹda pé ká jẹ ká nà ká mú ká lò ọ̀pọ̀ o bọ́lọ̀n bá ti wá yọ̀ǹda tó pọ̀ sí ẹ̀rọ ní díẹ̀ tó ní amẹ́dẹ́bẹ̀ yìí mẹ́jẹṣẹ́ tọ́ ni ó lọ ọ̀ innama harrama alaykumul mayta kánra wa létí kí ni nǹkan náà ọlọ́ni ẹ má jẹ kí ni ẹ má jòkú ẹran wàdámà ẹ má jẹ ẹ̀jẹ̀ wa lahmal khinziri ẹ má jẹran ẹlẹ́dẹ̀ wa ma uhilla bihi li ghayrillah ẹ sì má ní tí wọ́n bá pa lóòkàn kankan yàtọ̀ fún ta ni àtọ̀bọ̀ ọkọ̀ ọlọ́run àti túmọ̀ ilé ìfúnra wa. àwa ní àwọn exceptions díẹ̀ díẹ̀ tó wá wà ń bẹ́ẹ̀ mo rò bá ti bẹ̀rẹ̀ rẹ̀. káwa padà innama harrama alaykumul mayta ọlọ́run ní amájẹ kínní òkú mbètè anabiwa muhammad sallallahu alayhi wa sallam mo fi ní gbogbo ẹni tí ọba mọ súnà kò lè ṣe mùsùlùmí gidi o kò sọ́nà tó o fi jẹ́ mùsùlùmí láì lo hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam. irun rẹ tó ń kí nbolo ti mọ̀ pọ́ yẹ kó kírun àyílà mẹ́rin èso tó kí mẹ́jọ nbolo wà nù kúránì pérun àlásàrì rákà mẹ́rin fi hàn wá. níbi àlàyé tá nẹ́bi sí la ti rí gbogbo ẹ̀ gbogbo zakata ń wí tí ń bẹ nù ni pé wà á tú zakat ta ló pé kò ju two point five lọ ànẹ́bi ni sallallahu alaihi wa sallam torí náà ẹ dákun gbogbo ẹni tí ń bá ń wípé gbẹ́gbẹ́gbẹ́ máa gbé súnà lọ́dọ̀ wọn ọmọ tí ń ṣe ni o èèyàn lè jẹ́ mùsùlùmí gidi àfi kó mú alukurani àti kíni àti súnà pọ̀ ẹ̀rí ẹ̀ lélẹ́yìí tá a wà ń bẹ̀ yìí náà olúwa ní ẹ má jẹ òkú mbété ànábì lọ́wọ́ ajá mọ̀ pé bíi tẹjakọ́ ànábì ló mọ̀ pé bíi ti tata àbí kíni èsúnsún àìdúnbúrú àwọn yìí kọ́dà bá bá wọn ní òkú bẹ́jà kú ní odò ẹlẹ́tọ́ àti jẹ́ gbogbo tí ń bẹ ní odò olúwa ní uhilla lakum saydul bahri gbogbo tó bá kú sódò tó yẹ pé ní odò ní ń gbé àìdúnbù wọn kò ní ìdí ká mẹ́ta náà ni àmọ́ ànábì ní uhillat lana maytatan wàdàmà nínú hadisi yìí kúmá ànábì sallallahu ìran ẹ̀jẹ̀ méjì kan bẹ ẹ̀jẹ̀ làwọn náà àmọ́ kò sí inú ẹ̀jẹ̀ tọ́lọ̀ ní amẹ́jẹ̀ kí làwọn nǹkan méjèèjì ànábì ní alkabidu wọ́pẹ̀hàn alkabidu wọ́pẹ̀hàn ẹ̀dọ̀ àti fùkú ẹ̀jẹ̀ náà ni àmọ́lọ́ ń yọ̀ǹda ká jẹ ẹ̀dọ̀ ọ yọ̀ǹda ká jẹ kí ni fùkú bí ẹran ẹlòmíràn mọ fùkú kọ̀ mẹ́dọ̀ liver liver àti spleen torí èèbó ti gba gbogbo <laughs> yorùbá bẹ́lòmí lẹ́nu inú àmì ọlọ́run sì ni kọ́lọ́run ọmọ pé yorùbá ni ọkọ̀ sọ yorùbá ibi ọba ti ní yorùbá sọ ọlọ́run nínú àmì ọwọ́ ọlọ́run ni kí èdè yín ọ yàtọ̀ lẹ́yìn bá kọ̀ ní ìkọ̀ ìṣe kèé sí ìwọ̀ kéèyàn gbé èbó kọ́gbọ́ lárúbáwá kọ́gbọ́ tápà àmọ́jẹ́mu ọmọ pé èdè tọ́lọ̀ ń bí tọ́lọ̀ ní wọn ó bí wọn náà mọ́ torí náà ànábì sallallahu alaihi wasallam ní àǹkábídó wọ̀tẹ̀hà àtẹ̀dọ̀ ni àti fùkú ni ẹ̀tọ́ ni o kọ́dà bó ipẹ́ jẹ náà lọ fọ́ọ̀mù àwọn náà ẹ̀jẹ̀ tí ó dá òun lè jẹ tó ta sọ̀rọ̀ jáde lára ẹran òun ní àyà kùránì mí kùránì máa túra wọn ni olúwa sàlàyé dáàmù tó wí ń bí ń bò mí ó ní kí ni àwùdámán masfuha àwùdámán masfuha ọlọ́run lẹ́jẹ̀ tá ẹ má jẹ́ òun lẹ̀jẹ̀ tí ó ṣe kí ni tọ́ta adúgbò ẹran ẹ̀jẹ̀ sàn àbá gún ẹran ẹ̀jẹ̀ ta sọ̀rọ̀ gbogbo ẹ̀jẹ̀ ni ìwọ ni o. irú eléyìí mọ láwọn kan tó wá tẹ igbá wọn máa fi gbé irú ẹ̀jẹ̀ yìí wọ́n wá dà sórí iná wọn láwọn dídọ́ ń bọ̀rọ̀ má jẹ́ o haramu ni o haramu ni o àmẹ́rí ẹ̀dọ̀ àti fùkú nínú ntọ́lọ́ ń yọ̀ǹda ni anabi ní sallallahu alayhi wa sallam uhillat lana maytatani wa daman amma al-maytatani fal-hut wal-jarad amma ad-damani fal-kabidu wat-tihal wàláhmàlìkànzíìr ọlọ́run ni ẹmẹ́ jẹrin ẹlẹ́dẹ̀ kò sí exception lára ẹran ẹlẹ́dẹ̀ kò sí gíní kò sí exception bí n bá ń bẹ ànábì òwì bó ti wí ti mẹ́ta ó wí ti dámù nígbà ọdọ́rọ̀ ànábì ò ní except nǹkankan àti ọ̀rá ẹlẹ́dẹ̀ àtàwọ ara pọ̀nmọ́ ẹlẹ́dẹ̀ àti fòkó àtẹ̀dọ̀ àti kíndìnrín ẹlẹ́dẹ̀ àtàrà ẹran gbogbo ní fọ́mà mùsùlùmí o ẹ dákun ni o. wà láhmá alìfẹ̀ǹsì wà máa òhìlà bí i lẹ̀rẹ́ ìrìnlá àti gbogbo nǹkan tí wọ́n bá pa ló kọ̀ nǹkan kan yàtọ̀ fún kíni yàtọ̀ fún orúkọ ọlọ́run nínú àwọn àdájọ́ tó rò mọ́ àyà kíla lè jẹ kíla lè jẹ nú ẹran yìí ká díẹ̀ fúnra wa ká tó túmọ̀ àyà ìsíwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ náà àlàyé tá nẹ́bi ṣe sallallahu alaihi wasallam mo ti mẹ́nu bàkà ń jò ní mo ní gbogbo ohun tí ó bá jákò lára ẹran tí ń bẹ láyé páàtì ẹran tẹ́ ẹ gé àbọ̀dá àbọ̀já tí ẹni tó ní páàtì yìí sì ń ṣojú ní tẹ́ràn ní ń rìn sí mí èèwọ̀ ni o. a gé ẹsẹ̀ ẹran àbí apá ẹran tẹran bẹ ní kíni tí èkú tó gbé lẹ́yìn ìgbà òun ló tó ṣe kíni ló tó kú ìjẹ́ ẹsẹ̀ apá ni èèwọ̀ ni o gbogbo ní tí ọba já lára kíni lára ẹran àbádìẹ àbí màálùú tí ń bẹ láàyè èèwọ̀ ni o ara haramu téèyàn gbọ́ ara mẹ́ta ni a gbọ́dọ̀ jẹ́ o ẹ̀dá kan ẹja fèsì inú àwọn àdájọ́ táwọn àlùfáà máa ń ṣàlàyé òun ni pé a fẹ́ pa ẹran àmọ́ àbáàsì mọ̀ náà pé ẹran yìí lóyún a lè mọ́ mọ̀ bàbá ìpóyún yìí sì kéré àbáàtì ẹ̀ mọ̀ àmọ́ ààrẹ ẹran mi alẹ́lẹ́ ìdí eléyìí náà lásáfẹ́ pa kí ni ìdájọ́ jẹ̀nínú ọmọ tí ń bẹ́nu ẹran tá a ṣe kí ni táa dúnbú kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ọ̀nà méjì ni bọ́ ọba pa ẹran ẹ wá la inú ẹran yìí ẹ̀ ń kún ẹ bá rí ni ọmọ inú ẹran fò jáde àbọ̀ ọ̀sà rọ̀ jáde kọ́dà bí ò lè fẹsẹ̀ lélẹ̀ ẹ sì rí i pé eléyìí ẹ̀mí ń bẹ nígbìmí ẹ ẹ̀mí ń bẹ lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ bá dúnbú rẹ̀ ìwọ ni ẹ gbọ́dọ̀ jẹ́ ẹran tó jáde lára ẹran tá a ti dúnbú ní kíni láàyè àmọ́ adú ẹran yìí a mà bá mọ̀ pé ẹran mi ń bẹnu rẹ̀ lóyún àwákàn tí ọ̀bẹ à ń là á ń kún lábábá ọmọ nínú rẹ̀ tóun náà ti ṣe kíni tó ti kú dúdúnbú tá a ti dúyà rẹ̀ ní tító a lè jẹ́ ẹ̀dá kùn sí ẹgbẹ́ ti yàtọ̀ ni ẹran tó jáde lára ẹran abẹ̀mí mi ta dúnbú tóun náà jáde ní kíni láàyè bá a bá fẹ́ jẹ́ àfikà ṣe kíni àfikà dún òun náà àmẹ́yìí tí ó jáde tá a dú tá a bá ló kú tá a sì tún dúnbù ìyá tó gbé sínú ẹ̀yìn wọn nídìí ká dúnbù òkú ẹran mọ́ kọ́dà hàláàlì sì ni ká jẹ irú ẹran bẹ́ẹ̀. nínú àwọn ìtọ́rọpọ̀ mọ́ ọ̀rọ̀ ìdájọ́ ẹran òkú ńbẹ́tẹ́ àti ìjọ òkú ńbẹ́tẹ́ mọ̀rọ̀ fáti sọ́ńdò ní iná òun làwọn ti ń pa ọ̀pọ̀lọpọ̀ adìẹ ọ̀pọ̀lọpọ̀ ẹran pàtàkì jùlọ lóde òní tí wọ́n fi máṣíìnì pa tí ó di fíkọ́ọ̀tì àti máa mọ̀bẹ kọ̀ọ̀kan máa ṣe bísímìláì Allahu akbar bísímìláì a ní ò àwọn àlùfáà ti ní ìdájọ́ ẹran ẹ̀gbẹ́ ni ẹ lò nínú ìdájọ́ ẹran ẹ̀gbẹ́ ni pé ẹni ó fẹ́ ju ajá rẹ̀ lẹ̀ tó róhoro tó ń sá lọ òṣèré horo yìí kò tó rìlíìsì ajá rẹ tí ó lè sápẹ́jì ní bísímìlà bọ́bá yìí pé bíbẹ́ tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ rẹ̀ bá aláàlí ni o ti dá akọ ọlọ́run náà nù. àmọ́ mo ní olúwa ń gbà tí ó yọ̀ǹda ó ju èrò àwọn ajá o ọláwọn ajá o mọ̀kànlábìnà àwọn ajá tó lẹ́kọ̀ọ́ ìyẹn ni pé kì í ṣe ajá tí máa já irí sọ́tọ̀ tó já ẹsẹ̀ tọ́tọ̀ tó máa fi kùn mọ̀ ní ẹnu tó rẹ́ran jágbà lẹ́nu ẹ̀ èyí ò ti dòkú ń bẹ́tẹ́ o àmọ́ èyí tí ọkàn mà ó tírẹ́nì rẹ̀ bí kùránì ti wí yìí ọmọ pé bóun bá ti mú tóun já bóyá fẹ́yìn já ibìkan lára ẹ̀ tẹ́jẹ̀ ju tẹ́jẹ̀ tútù tó kú yóò fi lẹ̀ ní irú èyí ń halali ni rírì lízi rẹ̀ pẹ̀lú bísímìláì nì náà ti tó òun làwọn àlùfáà ní bí wọ́n ti ń ṣe ní gbogbo àwọn ìlú mùsùlùmí nù bí wọ́n ti ń pa millions of adìẹ lójúmọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ tẹ bọ́tì nìyí ni ẹ ṣe pé kí ni bísímìlà bísímìlà torí náà ẹ dákun ẹnu wọn bá tá a dákọ yìí náà ẹ já fèsì o ẹ já mọ̀ pé sẹ̀ríà ìsìláàmù wa òfin rẹ̀ wà comprehensive kò sí ní tí sí ń gbèsè ayé rẹ̀ o ọ̀dá sí ń tó lè jẹ ọ̀dá sí ń tó lè jẹ ẹ dákun ẹ já pàkíyèsí lẹ́ẹ̀kan sí i àìbìkítà wa nàìjíríà yìí ọ̀dá kọ́dà àwọn mùsùlùmí ń bi kí wọ́n ọ̀pọ̀ mo fún ilé examples àwọn ìlú káàkiri wọ́n mójú tó èwo ni àláàlì ẹran èwo ni wọ́n dúnbú èwo ni wọ́n já lọ́rùn èwo wọ́n ṣe bísímìláì wọ́n tó pa kọ́dà ń lo èbó wọ́n ń ṣe halal certification èyí ṣe táwọ̀ òṣèwẹ́ bá a ti pọ̀ tó yìí náà ọlọ́mọ́sá sàmọ̀nà wa kọmọsá àsàmànà kọ́ra àwọn olórí wa náà lọ́wọ́ tàṣẹ ń bẹ lọ́wọ́ wọn láti lè ṣerú nǹkan báyìí náà ó lè bá a rọrùn ní gbogbo àwa mùsùlùmí. ẹ bí wọn bá sì ṣerú eléyìí àwọn ni wọn kọ síra wọn lóore wọn tó ṣèmi àtiwọn lóore. mo sọ fún yín jò ní mo ní láwọn ọdún díẹ̀ sẹ́yìn nígbà tá a lọ bá gómìnà Kwara ń bí nípa jẹ Zimbabwe mo rántí dáadáa chief of staff gọ́mìnà ń jọun tó padà jẹ́ síkà áùsì tí mo lé òun ni wọ́n ní ọ́hándù ẹ̀ wà láàyè ń gbòókò àwa rẹ̀ lóhun kan àwa kan ó ṣòdodo kan ó ní à malam àwa gan ẹlẹ́kọ́ sí lóore kì í sàwọn aráàlú mélòó ló lówó tí ìradì ẹ̀sùn gánú wọn àwa là ń ra àwa la lówó rẹ̀ ẹ̀dá kùn sódodo kan àwọn ni wọ́n kọ́ síra wọn lóore ẹ bá mójútó ń tà ń wí yìí. máa bá mójútó rẹ̀ wọ́n sàn yọ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ́sà ti ń rọrùn fún gbogbo wa o tọ́ olùwàkà àwọn tí ọ̀fẹ́ ẹ̀tún wá wo inú àánú ọlọ́run kí lọ́lọ́run fi kún bíi wàmẹ́ni tó rọ̀ báyọ̀ àbágbẹ́yìn wàlá àádín necessity ní jẹ́ fàmánì túrọ̀ ẹni ọba wa bá rẹ̀ ń bi tí sí nǹkan míì tí jẹ́ àfọ̀kánná àwọn nǹkan èèwọ̀ yìí èyí tẹ́mi rẹ̀ ọba fi bọ́ ọlọ́run ní aválù ẹ̀mí ọmọ nìyẹn mẹ́jẹ̀mí rẹ̀ ọbọ̀ kọ́là bí ọba wá sí nǹkan ní haramu yìí náà ọlọ́run tí ó gbé ẹ̀mí rẹ̀ ro túrọ̀ àmọ́lọ́ ní gẹ́yìrà bá gẹ́n wà láàádín kìí ṣe pé ìtóhun náà fẹ́ ọlọ́run ṣẹ̀ tẹ́lẹ̀ o kìí ṣe pé ìtí ìdè torí mi máa ń sọ fáwọn èèyàn ìwọ tó sọ pé níbi tó wà ọ̀rẹ́ ràn mí á béèrè pé kí ni ìwọ náà wá mẹ́ ẹni tí ó pè àmọ́ condition lè wàrántì pé yọ bá rẹ̀ exception tọ́lọ́run wúlò o tí è ṣe pé your own making ìwọ kọ́ fà á ọba rẹ̀ ọlọ́mọdé abọ́ sọ́wọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń kidnap nísìnyí níta bá fún wọn náà wọ́n ń jẹ wọ́n wá nà ẹlẹ́dẹ̀ sí ọ lọ jẹ́ Islam ò lé tó bá wọn ẹ dákun ntẹ́ àfi mọ beauty Islam ní àyíkí ọba mẹ́mìí rẹ bọ́ ọlọ́mọ ọmọ pọ̀ ọ̀fẹ́ sẹlọ̀n ọmọ pọ̀ ọ̀fẹ́ kọjá ààlà ẹ̀mẹ́jà bẹ̀lọ́n ọlọ́mọjà máa bára wa rúkò tí ọ̀dá báyìí o torí ọ̀kan mo fún ilé ìjàmpù fàmánì tún rọ̀nù ta ló bẹ̀lọ́n kó bára àwọn ní ọ̀dọ̀ àwọn kìdínápà dépò wọn fi máa wá na wọ́n máa na ajá àbí lókìlì àbí àbí ẹlẹ́dẹ̀ sí ọlọ́mọjà bára wa lọ́wọ́lọ́wọ́ o torí náà ẹjá wa náà kọ́kọ́ mẹ́mí àti sentọ́lọ̀ ń fẹ́ èyí tó bá wá dípa àrọ́gbọ́n míì lọ́lọ́run wí o kẹfì mọ̀pálà nù lọ́lọ́run ni o èyí tó bá di pé yọ wà mẹ́mí bọ́ ọlọ́run ní avalu ẹ̀mí yìí islam lẹ̀sìn tó valu ẹ̀mí jù of all religions ní islam fi wí inú ni wa yìí pé ẹni ọba pààyàn kan ẹ̀ṣẹ̀ bí ìgbà tó pa gbogbo humanity lọ́lọ́run ọkọ̀ fún un ẹni ọba sì save a single life ládàwọ lọ́lọ́run fún bí ìgbà tó save the whole humanity ẹ̀sìn olówúrò ẹ̀ mọ́ kò sí torí náà báwọn kan bá ń wúwa tara wọn ló kọ ìsìláàmù àwọn ni wọ́n ń ṣèfẹ́ nu wọn o ẹ̀sìn òwúbẹ̀ o ẹ̀sìn tí a máa pẹ́ńtí ọ̀sẹ̀ o ẹ̀sìn tí a máa pààyàn indiscriminately ìsìláàmù kọ́ ìsìláàmù tá a nábì wí ń jọ́ kan pé ní ẹni ọba pa ẹni tí èsè mùsùlùmí tí èsè pé àwa nú ogun ẹni tá a jọ ń gbèlú lálàáfíà tó ọba pa ànábì ló ní gbòòrùn àlìjẹ́nà gbèlè pọ̀wọ̀ ẹ̀sìn wọn lọ válù ẹ̀sìn tó bá ń alọ́ válù ẹ̀mí tó bá ń ẹnìkan máa wá sọ̀rọ̀ kọ̀rọ̀ pé ìsìláàmù yẹn ẹ̀sìn ẹlẹ́gbẹ̀ẹ́ ní ń ara pé ìsìláàmù válù ẹ̀mí òun ni fàmánì tó rọ̀ ọlọ́nlẹ́ni ọba wà ń pòsíṣẹ́ pé kò sí tó lè gbé ẹ̀mí rẹ̀ ró àfikọ́ jẹ nǹkan tá a pè léwọ̀ yìí ọlọ́run ní kọ̀ láì fíkọ́ jẹ́ fàlá ìsìnmà àlẹ́ yìí ọlọ́run ní ọ̀sẹ̀sẹ̀ mẹ́ àmẹ́já máa wà kíábù ká máa mọ ibi táwa náà máa rìn sí ká máa mọ ibi tá a máa bára wa kọ́mọ̀ sí pé bí èèwọ̀ làwa náà máa rìn sí ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ o inna Allaha ghafurur rahim olùwọ́ba ní nítorí pé ọlọ́run ọba yìí ọba aláforíjì ni ọba aláàánú ni ọlọmọta àforí ọsẹ wa jìn wá àtàtúnṣe wa àtàmọṣe wa hàdà wàlláhu àdám wasallallahu wasallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Jazakumullahu khairan. So, àwọn tí a bá ní ìbéèrè báyìí, ṣàlá àti látọ̀dọ̀ àwọn obìnrin náà, a lè kọ́ fi ránṣẹ́ àwọn ọkùnrin àdè ní ìbéèrè wọn. àní ìtàlà àkọ́kọ́. Okay. sọ̀rọ̀ sókè díẹ̀. àfáà ni bàbá dá wa lójú pé ẹran tí wọ́n pa yìí wọn ò dákọ ọlọ́run tí wọ́n fi pa o àti màdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haramu ni láti jẹ́ o àfáà ní bàbá wa ríru ẹran yìí àjẹran rẹ̀ àmọ́ omi tóoru rẹ̀ <laughs> ẹ́ lẹ́mọ̀ níjọ́ omi tóoru lágbèjì tí wà ń lọrin o <laughs> bó lẹ́mọ̀ omi tóoru ń bò omi ẹran àhẹ́ tẹ bá rí omi ẹran yìí tẹ wá ṣe kí ni wọ́n wá fi ṣe ráìtì sẹ́mọ̀ kí máa dùn <laughs> àfáà ní sí yẹn lè jẹ́rú rẹ̀ sí yìí èèyàn lè jẹ́ o ọlọ́run ò lè pé ẹmẹ́ jẹrin kọ́ wáyọ̀ ń domi tóró ẹran ẹmẹ́ jẹ́ agbáṣe tó ní láyé o omi tóró ẹran haramu haramu lòun náà bó ti jẹ́ nù. Naam. náà. náà. ọ̀dà ó ti yé ó ti yé béèrè méjì làáfà béèrè àkọ́kọ́ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ẹran màálù tí wọ́n ń pa ní abasra ní gbogbo wa ń rà tá à ń jẹ àbí ni a ti ń sàpàtà ẹran ní gbogbo òlú àfáà ní èyàn ò sì mọ bóyá ẹni ó dúnbú ẹrẹ yìí bóyá ṣe bísímìláì àbí kò ṣe bísímìláì kí ni ìdájọ́ jíjẹrú ẹran bẹ́ẹ̀ ṣe inú àánú ọlọ́run inú kíni inú àánú ọlọ́run and from my personal experience àwọn sẹ́kà ń bẹ tó ṣe pé ninety percent àwọn tí ń bẹ ń bẹ mùsùlùmí ni wọ́n ní nàìjíríà yìí ní sọ ìmọ̀ ọmọbòmí o inú rẹ̀ ní sí alápàtà ọ̀pọ̀lọpọ̀ ìlú mo ti rìn ọ̀pọ̀lọpọ̀ ìlú nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ìlú kọ́dà bí tí mùsùlùmí wà ní minority àwọn alápàtà wọn <laughs> mùsùlùmí ni èyí ń fi wá lẹ́mìí balẹ̀ tó a certain ńgbè pọ̀rọ̀ nàìjíríà àbí ìdìlú mi lẹ̀ ń bèrè ti nàìjíríà ni àbí. àmọ́ yẹ káwa náà go a step further irun tí mo láwọn ìlú wo ṣe ẹtì gbàgbé àwọn Ghana nítòsí wa ń bí minority mùsùlùmí Ghana àwọn bájọba wọn ní dialogue pẹ̀lú ìjọba wọn wọ́n sì rí ti compromise pé a ah, gbogbo bí ẹni tí ọba máa fẹ́ràn kọjẹ́ mùsùlùmí kọba àmọ́ ṣe kí ni bisimilá so that ẹran yìí òǹkàlùkù òfin lè jẹ́ àti mùsùlùmí àtẹni tí è ṣe mùsùlùmí ọlọ́wọ́ jáwa náà débẹ̀ àmọ́ ń fi àfáà lọ́kàn balẹ̀ pé èyí tó kọ́mọ̀n jù lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà ni pé àwọn mùsùlùmí lọ́pọ̀ ń di alápàtà mo rò pé bóyá ń tọ́fà ń jọ̀hún náà bóyá àwọn bàbá wa jọ̀hún náà ló fáìtì fúnrẹ́ àmọ́ àmọ́ the situation tá a bára wa lónìí nù ó sì fi yàn lẹ́mìí to a certain extent. ibi tí ewu pọ̀ sí jù ní emphasize fún yín nì òun ni chicken ibi ewu pọ̀ sínú <laughs> bá a ti ní ninety percent ninety percent chicken nàìjíríà ń ebi ninety percent chicken nàìjíríà sí o wọ́n ṣe bísí mi láì sí ẹ mẹ́jọ atanra wa. <laughs> tọ́ra àmọ́ sọ́sìsì àwọn chicken tá à ń jẹ. èyí ò ní ẹja fi èsì púpọ̀ àmẹ́rìndì màálù àfà òfu yẹ <laughs> nínú àánú ọlọ́run wa ní pẹ́sẹ́ eré ìtọ́ba wa rí báyìí at least a ní a certain degree of certainty já in most cases mùsùlùmí lọ́pàá yóò sì ṣe bísímìlá èyí tí dáùtù bá wà ń bẹ ànábì ilé ìtọ́ bá kàn dáùtù bọ́ bá ṣe tán tí wọ́n fẹ́ jẹ́ tọ́ dáùtù ní kọ́dọ̀ bọ́ bá dáùtù kò lé àmọ́bọ̀ bá dáùtù wọ́ wá ṣe bísmìláà ò tó jẹ́ but mo ń sọ pé ẹ má misapply hadithi yìí kìí ṣe pé ìtọ́ dọ̀ lójú pé <laughs> ẹ ìpakúpa wọn pa á lànàbí ni ọmọ ṣe bísmìláà yìí o ẹjá máa wo the content and the context of hadith anabu muhammad sallallahu alaihi wa sallam kí ni context hadith yìí wọ́n láwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni nítàdí ti wí nù wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ṣúdàṣáhù ahàdìn kọ̀ pẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ kó nù àmọ́ bóyá ti mọ́ wọn láà pé wọ́n ń ṣe bísímì láyà bí wọ́n yé ànábì níbẹ̀ bá fẹ́ jẹ́rú ẹran wọn ẹ̀yẹ sáti ṣe bísímì èyí ti doubt wà nù not èyí táwa dá wa lójú nàìjíríà yìí more than ninety percent adìẹ tí wọ́n ń tà fún wa ní rẹ́sítọ́ráǹtì kò sẹ́ni ọ̀rẹ́ ti bísímì láyò ń bọ́. <laughs> ọlọ́wọ́ sànù wa eléyìí lápá kíyèsí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ ní hòtẹ́ẹ̀lì gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ ní rẹ́sítọ́ràǹtì èyí ṣe títí yóò yàtọ̀ torí unfortunately unfortunately ẹ̀ẹ́dọ́ tẹ́lì mí ń bò mí ẹ̀mí yóò balẹ̀ pé mùsùlùmí ló ní àmọ́ bẹ̀rẹ̀ látòrí mánéjà àtẹnijẹ́ ń dáná àwọn tí ọmọ láyé láyé lálábẹ̀lẹ̀ ó ṣe bísí mi láyé ló kó bẹ́ẹ̀ o ó yẹ kí èèyàn mójútó kọ́dà bẹ́ẹ̀ pẹ́nu yóò ló ga wẹ́ẹ̀bà tí ọba wa ń ta jẹ ẹran bì ọwọ́rọ̀ jẹ́ mùsùlùmí ibi wọ́n lo ní bísínẹ́sì rẹ̀ wọ́n kápá yìí hùn ọlọ́run fún ńlá dáa bọ́ bá ṣe yóò nìkan tó yọ̀ràn kúrò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ carelessness yìí náà yìí ọlọ́run sàmọ̀nà wa torí náà bó ti jẹ́nu àfa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀yà ti sọ yẹn àwọn tí wọ́n ń ṣe halal certification ní táwọn mójútó náà nù ni mo fi ní kọ́dà ẹ̀ yunifásitì ti gbà fún ọ̀dà sẹ́ńtà alẹ̀ tí wọ́n ní gbogbo equipment tó require tẹ́ mú sample wá gbogbo certification àlàálì lágbàáyé gbogbo product yín ẹ̀ mú kíni ẹ̀ mú sample rẹ̀ wá ẹ̀ sọ ingredient tẹ́ kó pọ̀ wọ́n sì ní tí wọ́n test yẹ èyí tó bá ti ṣe pé ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ń bẹ̀ ń bẹ̀ wọn ò ní certify rẹ̀ àwọn ò ní certify rẹ̀ wọ́n bèèrè ẹni fẹ̀rọ ẹlẹ́dẹ̀ sí tiẹ̀ ni wọ́n ṣàtúbà ìpẹ́ hàlá nílò léyìí torí náà bó ti jẹ́nu o náà ọjọ́ ti lọ o àwọn obìnrin tẹ́ bèèrè wá látọ̀dọ̀ wọn kò sí ọ̀dà ok kan ni látọ̀dọ̀ àwọn obìnrin. ọ̀dà ńgbé bá àwọn obìnrin náà. náà. náà. ẹ tọmọ bá ṣe kí ni bóyá ọmọ ń dà láàmú nù ó ti yé téèyàn lè sọ̀rọ̀ lé lé olóhùn fọṣọ léwẹ̀ àbí ok náà kí lẹ́lẹ́ kẹta. ok ok ọba ń fọmọ lọ́yàn ó ti yé láti gbà wẹ̀ ok. Alhamdulillah, ìbéèrè gidi ni àwọn arábìnrin ìbéèrè o ẹ rí i pé béèrè tó kàn àwọn obìnrin o ìbéèrè alákọ̀ọ́kọ́ ṣé mùsùlùmí lè sin ajá èyí ń ka ọkùnrin ọkùnrin ọlọ́run ọ̀sẹ̀ ni ó béèrè ilé ẹ̀sẹ̀ dáadáa torí ara tí ọ wà most unfortunate tí mùsùlùmí mi ò mọ òfin ṣẹ̀ríà ọlọ́run òun lọ̀rọ̀ ajá ǹjẹ́ mùsùlùmí lè sin ajá yes and no irú ajá wo ló lè sìn irú ajá wo ló lè sìn general rule ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa sin ajá àyàfi àyàfi bá nẹ́bì ti wí ni sọlọ́lá ọ̀sọ̀lá àyàfi ajá tó ṣe pé ní onídìí ẹ̀ for a purpose bíi kíni bí ajá security tó bá nídìí rẹ̀ bí aja bí ajá tó mú lọ ìgbẹ́ irú èyí a ní kùránì ní nàbí náà ajá fi ń dẹ ẹ̀yìn ọlọ́dẹ láàmú ọ̀fara ni wá bá ìpèsè ajá ń lò ní oko ẹ̀yìn security ilé àbí security oko. tẹ̀rí tó bá ti yàtọ̀ fáwọn ajá wọ̀nyí kódà nẹ́bí ní gbogbo ẹni tí máa ń sin ajá míì yóò máa dí ládàá rẹ̀ fún gbogbo ojoojúmọ́ yìí kí ló ń wá mẹ́ àṣàkáṣà ẹlòmíì nísìn ní fitin rúùmù rẹ̀ òun àtajá ni wọ́n jọ sùn níbẹ̀ dúrúùmù rẹ̀ kún mọ́ wọ́n jọ sùn wọ́n jọ jí ni bọ́bá jòkó lọ́dọ̀ àlejò ajá ni ó máa fọwọ́ra ní lórí báyìí kọ́dẹ̀ ẹ̀rọ ọmọ mùsùlùmí yọ gbájá sínú mọ́tò yóò fi èsì fún gbogbo àwọn tí ó pé ní alukurani sọ pé ní wọn ọmọdé ayé lọ àwọn òní kankan tí wọn gbà lálùkìyàmọ behavior wọn lọmọ mùsùlùmí mi náà wù wọn ń dálé oúnjẹ fáwọn ajá nìyí tọ́ wọn oúnjẹ jẹ lọ bẹ́ẹ̀ bó bá mú ajá lọ rẹ́sọ́ráǹtì ọ̀jẹun yóò mi aláwọ̀ dúdú ọ̀jẹun yóò bí wọ́n bá jẹun yóò àwọn mẹ̀lẹ́bí rẹ̀ bí ń pa wọ́n tani ò mẹ̀lẹ́bí tẹ́bi ń pa nàìjíríà èèyàn wa kọ́ wa lówó tán kó ṣe pé rẹ́sọ́ráǹtì tí wọ́n máa já lọ àbóúnjẹ fẹ́ẹ̀sì ajá ẹ̀mẹ́ ibi wọ́n tà wọ́n kò sí oúnjẹ ajá tí ọ̀wọ́n ju tèèyàn lọ lọ́mọ ànábì ádámọ́ máa lọ kóra ajá ajá tọ́lọ́wọ́n ọ̀yọ̀ǹda kò sìn gbogbo ajá tó bá ti yàtọ̀ fájá mẹ́tẹ̀ẹ̀ta yìí ibẹ̀ láti gbọ́yé pé ajé èsè tí báyẹn gbórùpọ̀ nù lé òun ló fi jẹ́ pà nẹ́bi ní kọ́dà bọ́ ọba jẹ́ kájọ́ tẹnu bọ igbá àbábọ̀ rẹ ọgbọ́dọ̀ lọ fọ lẹ́ẹ̀mejì kọ́dà ó fi yẹ̀pẹ̀ kún kan mẹ́ kọba àmọ̀ràn tó dá gbogbo ẹ̀yin ń sùn tẹ́ ń jí pẹ̀lú ajá kò tí fẹ́nu nítorí ju kọ́ọ̀pù tó jabọ́ tó jabọ́ sí ilẹ̀ ẹ adé òtí fẹ́ nù rún ẹ̀dàkùn ẹja mọ ẹ̀sìn wa o bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó béèrè òfin ẹ̀sìn o ńlá sì ń wí èyí tọ́lọ́ ń gbọ́ láyè pọ̀ pọ̀ bá lọ sáfẹ́ pẹ́ẹ̀jì ni lọ́ọ́ ronódù lọ́ọ́ <laughs> ra bí ehoro ni ọmọ ẹ̀sìn dandan lajá ni àmọ́ ń gbé pé ní jí àwọn ẹ̀ní bá ti ṣe ní sáà wù ú ànábì lẹ́sà máa tẹ̀lé wọn ní gbogbo bí wọ́n bá wọ̀ ẹ̀yin náà fẹ́ wọ̀ ó sì léwu torí náà ìdáhùn nù ẹnu ajá tí mùsùlùmí lè sìn òun la wí ni gbogbo ọ̀ràn ajá yòókù ẹ̀ṣẹ̀ ni fún mùsùlùmí o ibi ọ̀tẹ̀ tí wọ́n á já lékún ẹ̀ṣẹ̀ òun ibi ọ̀ràn òun tó wá dáyé lónìí máa wá gbé oúnjẹ ajá lọ lé oúnjẹ máa ra oúnjẹ tí ọmọ nìyẹn kọ́dọ̀ ta ko kọ́lùjọ Yorùbá kí ni Yorùbá náà wí ní òwe wọn. wọ́n lẹ́yìn orí bí sùn ajá hanrun kọ́dà nínú Yorùbá sẹ́ ọ́tàkù làákàì ọ̀pọ̀lọpọ̀ ọmọ anẹ́bí Adama lónìí kọ́dà ìgbégẹ̀gẹ̀ tí ò lè gbé ọmọ rẹ̀ ní ọmọ gbájá inna wa inna wa o ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìyá yìí ní mẹ́ẹ̀ ń fọ aṣọ ó ní nílé ìwẹ̀ àbí bọ̀táwo fi kún àbọ́jẹ́ toilet ṣe rí inú ẹ̀kọ́ inú ẹ̀kọ́ dáadáa tí Islam kọ wa òun ni kété yẹn bá wà nílé ẹ̀gbin má sọ ẹ̀kọ́ ni tó bá wà nílé ẹ̀gbin má máa ṣe kí ni wọ́n jẹ́ ọjẹ́ pé ńbẹ̀ ló ti wá máa rojọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ò ní ẹ̀kọ́ yìí náà tọ́ílẹ̀tì náà lọ́wọ́ àní ó ti máa nà ó sí ẹni tó wájọ́ ń lò dẹ́gbẹ́ dúró dè mí o nínú tọ́ílẹ̀tì kódà kódà. àmọ́ ìyá ìlóyún bẹ́yàn bá ń fọṣọ tẹmọ̀ gbégbé ṣe tọ́ílẹ̀tì nìkan lèyàn ti máa fọṣọ tọ́ba yìí pé báfúrúmù tiẹ̀ ọ̀tọ̀ tọ́ílẹ̀tì ọ̀tọ̀ tí ń fọṣọ ń bẹ̀ kò sófin máa sọ̀rọ̀ bọ́ọ̀ bá ń fọṣọ ẹnu máa sọ̀rọ̀ bọ́ọ̀ bá wà ní kíní bọ́ọ̀ bá wà ní kíní nílé ẹ̀gbìn torí kẹ́rì ń bẹ pé ànábì wà ní ilé ẹ̀gbin ẹnìkan sálámà sá ànábì bí sálámà ti jẹ́ dandan tó ànábì ọ̀dá lóhùn sallallahu alaihi wasallam ńgbọ́ jáde ló tó sọ fún ká ah, mo wà nílé kíni nílé kíni nílé ẹ̀gbin torí náà ká máa sọ ilé yìí àmọ́ à ń fọṣọ ní eh, eh, balùwẹ̀ tí ẹ bá ṣe tọ́ílẹ̀tì téèyàn ń ṣe tọ́ílẹ̀tì tí ń fẹ̀gbin lọ́wọ́ kò bọ́rọ̀ bá nídìí àti sọ wallahu a'lam. na pàtàkì jùlọ ó ní bí ọmọ bá ń dààmú yà bí nǹkan kan gbogbo nǹkan wọ̀nyí ẹwọ́n tọ́lọ̀ ń bí ayé necessity ń bẹ lọ́tọ̀ o bọ́ bá di dandan tẹ́rí pé àìsọ̀rọ̀ yóò ba nǹkan jẹ́ èèyàn rọmọ fẹ́ lọ fọwọ́ lé iná ni nítorí pé òun wà ń ni o ayé no islam gbogbo tí tún nǹkan sí àbí tí o torí náà arábìnrin yìí ní ọmọ àmọ́ntọ́lọ́ máa ṣe bọ́yọ̀ ọmọ fẹ́ lọ tọwọ́ bọ iná àbọ̀ fẹ́ gbé nǹkan kan tí ó ní lára ẹ̀ tí ọba sẹ́lòmíì tí ó ké sí kọ́sọ̀rọ̀ o kọ́dà bọ́ bá wà ní kíni ní tọ́ílẹ̀tì náà eléyìí là ń pè ní kíni necessity ọba wà rẹ̀. obìnrin tí ìbéèrè ńláńlá lélẹ́yìí ó ní ìdí àlàyé tó pọ̀ ọjọ́ sì ti lọ ìyá ẹni ó béèrè lè má ráyè wá lọ́la ká dáhùn sọmárì torí tó ní èdè àlàyé ni. kò síbì kan nínú alukurani látòkè délẹ̀ àbí nínú hadith anabi látòkè délẹ̀ sallallahu alaihi wasallam tọ́lọ́run ti sọ pé olóyún ọmọ gbáwẹ̀ àbí tá nẹ́bì ti ní kó lóyún ọmọ gbáwẹ̀ àbí tọ́lọ́run àtànẹ́bì àbá nẹ́bì ní kẹ́ni tí ń fọ́mọ lọ́yún ọmọ gba àwẹ̀ ẹ̀kọ́ mú yàn lọ́wọ́ kò sí bó ti dà lójú ẹ̀yin obìnrin lónìí bí gbàgbé pé kùránì nílé ẹ̀ mọ́sá ti lóyún kọ́ mọ́ gbáwẹ̀ ẹ̀ mọ́sá ti ń fọ́mọ lóyún kọ́ mọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò sí kò sáyà tó wí bẹ́ẹ̀ kò sádìísì tó wí bẹ́ẹ̀. àmọ́ kí ni ọ̀pọ̀lọpọ̀ sì gbọ́ àbí wọ́n sì tú fún yín òun ni pé ń bẹnu al-Qur'an al nínú Suratul Baqarah nígbà tó lúwa ń sírò ran èèyàn tí ààwẹ̀ ṣe dandan fún kutiba alaykumu siyam kama kutiba ala alladhina min la'allakum tattaqun faman kana minkum maridan aw ala safar bẹ́ẹ̀ bá ti sábẹ́ àlọ́kùnrin àtobìnrin àmọ́ wọn wọ̀nyí àyè ń bẹ fún wọn bí wọn bá lè gbà kọ́dọ̀ ọlọ́run ọ̀dà kó lóyún ń bẹ̀ o kọ̀dà kó ẹni tí ń fọ́mọ lọ́yàn ń bẹ̀ o àwọn owó lọ́lọ́run dákọ́ aláàárẹ̀ oníkíní aláàárẹ̀ ẹ̀nà rẹ̀ a sick person. àwọn aláṣàfàrí abẹ́ni tí ń ṣe kíní ti ń bẹ lórí ìrìn àjò ọlọ́run la yọ̀ǹda fáwọn eléyìí tí wọn ò bá lè gbà wẹ̀ fàáìdà tó ń mẹ́ni àyà mi ń pọ̀ kí wọ́n kàn sọyẹ ọjọ́ táwọn fi sàárẹ̀ àbí kí wọ́n sọyẹ ọjọ́ tí àwọn fi wà lórí ìrìn àjò báwẹ̀ bá tán kí wọ́n san iye ọjọ́ náà nígbà ọlọ́run yẹn ju eléyìí tán ọwọ́ abọ́ sí the next one. wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin. ọlọ́run àwọn kan wá ń bẹ o. ee agbára tí wọ́n ní ò gbé agbára wọn tí ó sì gbé yìí kìí ṣe pé gbà kan ni ọ lọ tẹmọ̀ pé ni tọ́rẹ̀ yóò máa retí ìgbà tára àwọn ọ̀yà àbí àbẹ́nìkan bẹ́ lọ́hùn kára àwọn mọ̀yà lọ́lọ́run fi ní aláàárẹ̀ ìdájọ́ tiẹ̀ ni pé sọ́yì ọjọ́ tó gbààwẹ̀ kọ̀ọ̀sán ẹ̀yàn wà lórí ìrìn àjò ńkọ́ sí gbogbo ọjọ́ ayé ní ọmọ ìrìn àjò kò rí bẹ́ẹ̀ yóò nígbà tó ní sí lórí ìrìn àjò wọ́n náà san but àwọn kan bẹ tó pé tó yí pé ní permanent incapacity ní tiwọn n ti ń ṣe yìí àárẹ̀ ara ni kìí ṣe àárẹ̀ ọ̀ṣújú kìí ṣe àárẹ̀ orí ń fọ́ mi kìí ṣe ẹ̀gún lábẹ́rẹ́ Ibn Abbas láwọn tọ́lọ́hún wí ó ní kà ṣéèkì wọ́n ṣéèkà bí àgbàlagbà tí ó gbó ara ọjọ́ erí bàbá over eighty ninety ó ti padà di bí ọmọ èké kò lè gbà àwẹ̀ mọ́ kẹ̀ òsì wá sí pé ẹ̀fí wọn lẹ̀ ń gbà kan wọ́n gbádùn èyí gbádùn wọ́n bá ti dàgbà yóò mọ̀ wọ́ọ̀sì sí ni <laughs> bàbá wa nílé yìí náà pé tọ̀ ẹ̀yìn ọ̀sán àwẹ̀ níjò ní ó tó sán sọ́dàlì kìí áná <laughs> ẹ̀sìn Islam ẹ̀sìn tó bá làákà ìmú ni lọ́lọ́run fi ní irú àwọn ẹni yìí ọ̀rọ̀ tí wọ́n kọjá bọ́bá dẹ̀yìn àwẹ̀ ọmọ ẹ̀sìn kí ọmọ ẹ̀sán ẹnu táwọn ó ṣe ni tọ̀hámú mìsíkì káwọn ọmọ wulẹ̀ sọ́jọ́ kan pé ń bá gbà kan làwọn padà san àwẹ̀ àmọ́ o káwọn náà mọ iye ijọ́ táwọn ọgbà àwẹ̀ ní táwọn ọmọ ṣe ni pé kí wọ́n máa fún aláìní kọ̀ọ̀kan ní oúnjẹ níjọ́ kọ̀ọ̀kan tí wọ́n bá gbàwẹ̀ so these are the categories of àwọn tọ́lọ̀ ń lòun yọ̀ǹda can repeat it: mélòó ni wọ́n mélòó mẹ́ta tàlálà kọ́kọ́ aláàrẹ̀ ẹlẹ́ẹ̀kejì arìnrìn àjò ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ó ní permanent incapacity gẹ́gẹ́ bí arúgbó àbí nǹkan míì tó ṣe pé kìí ṣe pé gbà ní ọ lọ. now òfin ṣẹ̀ríà ni pé ọlọ́run dákọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá wa ara wọn míì tọ́jọ́ wọn àmọ́ wa ṣe kí ni àmọ́ wa fi tẹ̀lé wọn. ẹni ọba jọ aláàárẹ̀ àgbà ìdájọ́ aláàárẹ̀ ń ẹni ọjọ́ onírin àjò àgbẹ̀kíní ìdájọ́ onírin àjò ń ẹni ẹni tó ní permanent incapacity ńkọ́ àpèdájọ́ tiẹ̀ náà òun ìdájọ́ ẹni tó ti jẹ́ kíní tó wà permanently incapacity ẹ dákun ẹjẹ́ wà sincere bá a ti ọlọ́run ó bi wá ń jọ tí kedere ó dẹkùn àti gbàngbọ́ dẹkùn tí kedere ó bẹ̀ wò. ìyá olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn temporary incapacity ló ní bí ìta láàrin àtònírín àjò àbí permanent incapacity kò rújú jàmá <laughs> torí ẹjẹ rìpíìtì ẹ kò síbi tá alukóraní ti dó lóyún sọlọ́tọ̀ kò síbi tó ti dá ẹni tí ń fọmọ lọ́yàn sọ. àwọn tó sọ ní àmọ́ wá fi wọ́n wé ní tí olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn jọ òun láàárẹ̀ o. ìyẹn ni pé ó wà incapacitated for a period. tó bá sì yá ara rẹ̀ ó padà sí kí ni yóò padà dé. torí náà gbogbo alóyún gbogbo ẹni tí ń fọmọ lọ́yàn ìdájọ́ ṣẹ̀ríà ni pé bọ́ọ̀ bá lè gbààwẹ̀ nítorí oyún nítorí ipò ń fọ́mọ ń brẹ́sídì nóòtì iye ọjọ́ tí ọ̀ gbààwẹ̀ bọ́ọ̀ bá bímọ tó fọ́mọ lọ́yàn tán ọ̀sán àwẹ̀ rẹ̀ o eléyìí ni tó lẹ́sẹ̀ ńlẹ̀ nù fatiwa o ẹ̀rí gbogbo fatiwa Ibn Abbas ní ẹ̀ máa fún yàn ló ń jẹ́ Ibn Abbas ọ̀tọ̀ ni tó wí o <laughs> Ibn Abbas wí pé ní ẹni tí ń fúnyàn lọ́yàn Ibn Abbas ní ẹ wò kí ló dé tí ò fi gbààwẹ̀ is it because òun wà incapacitated àbí ń bẹ̀rù nira fọ́mọ rẹ̀ tọ́ba yìí pé wọ́n ní ò ní capacity ọlọ́run yọ̀ǹda rẹ̀ àmọ́ tọ́ba yìí pé nítorí ọmọ ni Ibn Abbas ní lẹ́yìn kọ́ san àwẹ̀ ó tún wá fún aláìní ní oúnjẹ ó di méjì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà jẹ́ ní kò lè tó bá wọn bọ́ bá ti gba àwẹ̀ rẹ̀ kò ní ìdí kó fún yàn ní oúnjẹ àmọ́ ká wá substitute àwẹ̀ pẹ̀lú oúnjẹ obìnrin mi ò gba àwẹ̀ in the last ten years yọ ma wá wí ọ̀rọ̀ tí ó dùn lẹ́nu ẹ òun lóyún ní Ramadan tó lọ Ramadan yìí òun fọmọ lọ́yàn Ramadan next one òun tó ti lóyún <laughs> Ramadan tó tó tẹ̀lé òun tó ń breastfeed ah <laughs> ẹlákùn ẹ̀mẹ́jà gba ṣètọ́ ní láyé o tí ó fi lọ bọ́ lọ́hùn èmi máa wá bí wọ́n mo ní kí fatiwa modern fatiwa yóò tó dé gbogbo àwọn ìyá wa ń gbàwẹ̀ ìyá mi olóyún lẹ́ẹ̀mẹ́wàá àbí ìyá mi bímọ mẹ́wàá kọ́dà ìyá mi bí méjìlá ń ṣe ń gbàwẹ̀ torí pé wọ́n ti mọ̀ pọ́lọ̀ ń fẹ́ káwọn gbàwẹ̀ ìtẹ̀yìn ti fi máìdì yín sí pé wọ́n kú ti ní bẹ́ẹ̀ bá ti lóyún wọ́n kú ti ní bẹ́ẹ̀ bá ti ń breastfeed òun ló jẹ́ kọ́lẹ̀ o òun ló jẹ́ kọ́lẹ̀ o torí náà bó ti rí nù ẹni tí ò ní san àwẹ̀ tí ọmọ fúnyàn lóúnjẹ ó gbọ́dọ̀ wà permanently incapacitated bí ẹni tó ní ọ̀sà nísìnyí tí ó sì sí kí ọ̀ fún àbó ní àrùn àti sọ tí ò gbọ́dọ̀ jẹun tí ó sì máa wà báwọn permanently irú rẹ̀ ọmọ fún yàn ló ń jẹyìn àfẹ́ni ọba lè púrúfù rẹ̀ pé tóun èkú lòun náà máa lóyún <laughs> àbí tóun èkú láyé lòun ọmọ breastfeed èyí ò nìkan ló lè jẹ́ excuse o kò sì lè rí bẹ́ẹ̀ mọ́wulẹ̀ tanra rẹ̀ torí náà ọlọ́wọ́ sì rọrùn hádà wàláhù àdám wasallallahu wasallam wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك